òṣà ńlá níbí báyìí ni ẹ wá bá sí ẹ̀yin ti yín ibi tí ewéko bá wà táwọn ẹyẹ bá ti ń fò káàkiri táwọn igi bá pọ̀ sí ibẹ̀ lẹ máa ń láìkì kẹ́ ṣáà máa bá sí ń ti yín ó ní agbára òòṣà. ìyá mi kí láti wá ṣe àṣà nípa ara wa ẹ̀yin ò mọ̀ wípé téèyàn bá ń wà níbi tí atẹ́gùn ti ń fẹ́ hmm. àwọn atẹ́gùn tó ń fẹ́ yẹn ó hmm. níṣẹ́ tó ń ṣe nínú àgọ́ ara wa ṣe ra àwọn tó máa ń kira wọn mọ́nu ilé tó yẹ pé wọn kì í gba atẹ́gùn hmm. natural atẹ́gùn yẹn hmm. tó wá látọ̀dọ̀ elédùnmarè yẹn wọn eh. ló máa ń jẹ́ káwọn èèyàn sick ah. a máa ká máa connect pẹ̀lú nature ó ti yé nítorí pé àwa náà nature ni wá ọjọ́ kan náà a sì máa padà di nature. òótọ́ lẹ sọ òṣà ńlá òṣà ńlá ǹjẹ́ ẹ ti gbọ́. pé kí nìyẹn o. Ah ẹ̀yin ò tí gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ah, ẹ ò yàtẹ̀ bá fẹ́ gbọ́. ẹ̀yin ò kì í yé gbọ́ gbọ́ bóyá jẹ́ pé ojúmọ́ lẹ́yìn máa ń gbọ́ gbọ́. ojú tẹ́lẹ̀ ojú tó kó la wá ó dá tẹ́ bá wá fẹ́ gbọ́ ẹ má jẹ́ kémi fẹnu sọ ẹ jẹ́ kí n kà fún ẹ jẹ́ kí n kà fún ṣé lórí BBC yìí àwọn àti èmi àti BBC jọ glue papọ̀ ni torí a mọ̀ pé bó ṣe ń lọ nílẹ̀ Nàìjíríà orí BBC láti máa rí èlọ́ọ̀tì ni ẹ jẹ́ n kà ẹ jẹ́ n kà kí ilẹ̀ tún rí gbọ́ ẹ̀yin oníwèé ìròyìn ẹ̀yọ̀ ṣáà rí ẹ̀ kì í mọ̀ ju pé kẹ́ ẹ máa ṣáà gbọ́ nǹkan kẹ́ ẹ máa sọ nǹkan èwo la tún rí gbọ́ lénìí. òòṣà ńlá bàbá gbọ́ nǹkan bàbá sọ nǹkan báwo làwọn èèyàn wa tó wà nílé ṣe fẹ́ gbọ́ nǹkan á ní ẹjẹ́ àká fún yín báyìí ni ọ̀rọ̀ àwọn BBC News tí mo sọ pé mo fẹ́ kà fún yín ló ṣe lọ. ìyá wa ẹ tún ṣe ẹ ṣì wà lórí ẹ. mo wà lórí ẹ gidi gan ni ẹ má ṣe nǹkan mi ẹ má fetí gbọ́. ó dà pé ọ̀rọ̀ tẹ fẹ́ sọ ó dà pé ó serious gidi ó lẹ́tí ó serious. àwọn oníṣẹ̀ṣe náà sọ pé ọba tó bá wòye pé òun kò lè ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe kí ó forí oyè sílẹ̀ mm. wọ́n tún wá tẹ̀síwájú wípé ilé òòṣà ni ààfin ọba nílẹ̀ Yorùbá kì í ṣe ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáláṣí kí ọba tó bá fẹ́ pa ìṣẹ̀ṣe rẹ̀ jìnnà sí orí àpèrè àwọn òrìṣà ilẹ̀ àwọn nǹkan tó máa sọ mà nìyẹn. ìyá mi ṣé nǹkan tẹ fẹ́ béèrè náà nìyẹn fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa. ó lẹ́tìkẹ́ ṣé kò lẹ́tìkẹ́ lójú tẹ̀yìn ni. kò tó nǹkan tá ń yọ àdá sí i. òṣà ńlá. ẹ sọ nǹkan kan fún iṣẹ́ rí bí onígbá bá ṣe gbégbá ẹ̀ ni wọ́n ṣe máa bá a gbére hmm. ẹ ti understand ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún àwọn oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá lénìí lénìí àwọn oníṣẹ̀ṣe ló fa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn tẹ́lẹ̀ mo hmm. ní bóní bàbá ṣe gbégbé ẹ̀ náà ṣe máa bá gbé hmm. mo fẹ́ kẹ́ wo kinní kan mọ́ àwọn tó ń pera wọn ní mùsùlùmí. àyè àwọn ẹlẹ́sìn alákatakítí. àwọn ẹlẹ́sìn mùsùlùmí ẹ wo nǹkan kan mọ́ wọn lára wọn ò fẹ́ sí wọn ṣeré o. tẹ́ ẹ bá wọn fẹ́ kí ìràkórin ẹ̀sìn wọn tẹ́ ẹ bá dárúkọ Allah ọ̀ ànábì lásán wọ́n jẹ́ ń tútù ni. confam ni o ṣá. for example hmm. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí hmm. eh, bọ̀bọ̀ tó máa ń kọrin ìtàn pé Davido tó máa ń ah, kọ ah Davido hmm. tó máa ń kọ hip hop. agbọ́ agbọ́. ó kọ orin kan tó fi tó lọ àwọn tó bá kọrin yẹn wọ́n wọ aṣọ mùsùlùmí. tọ́wọ́ jàlábíà tọ́wọ́ jàlábíà mùsùlùmí tó fi kọrin kí làwọn mùsùlùmí ṣe gbogbo wọn jáde pé kó má useless ẹ̀sìn àwọn báwọn ò fẹ̀sìn àwọn ṣeré nítorí wípé wọ́n pẹ́sìn tí wọ́n lé ìyá wa tó bá hmm. jẹ́ wípé bí àwọn oníṣẹ̀ṣe ti ṣe ń ṣe látijọ́ yìí hmm. tó jẹ́ wípé tí ọṣẹ bá fẹ́ yí ẹ̀sìn tó bá fẹ́ yí ẹ̀sìn ìṣẹ̀ṣe hmm. àwọn náà ti sáré dìde kò ní sẹ́rí gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ yìí kò ní rí báyìí wọn ní máa fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe ẹ àwọn àwọn wo gangan ló ba ìṣẹ̀ṣe jẹ́ jù nílẹ̀ Yorùbá ẹbí mi. àwọn wo gangan ló ba ìṣẹ̀ṣe jẹ́. yóò dá fún ìyá wa. Hmm. àwọn onítíátà ní eléré tíátà. ah àwọn ah. náà bà ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́ nítorí hmm. wípé gbogbo eré rádaràdá tó máa ń sọ pé àwọn ń ṣe yẹn hmm. wọ́n fi ń bà ìṣẹ̀ṣe jẹ́ ni. wọn náà wọn níṣòro pé ṣùgbọ́n pásítọ̀ ló gba ayé àwọn lẹ̀ pásítọ̀ ló gba ayé àwọn lẹ̀ hmm. eh, ìmáàmù ló gba ayé àwọn lẹ̀ ṣùgbọ́n eh. nǹkan àwọn ìṣẹ̀ṣe yẹn nǹkan dúdú ni nǹkan tí ò dáa ni ìyálé àwọn àjẹ́ ni ṣé wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe yẹn àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọ́n ń fi nǹkan burúkú sí wọn lórí tó bá jẹ́ wípé nígbà tí gbogbo wọn tí àwọn eléré tíátà tí wọ́n ti ń ṣe gbogbo rádaràdá tó ń ṣe yìí ni làwọn oníṣ oníṣẹ̀ṣe náà ti ń dìde. wọ́n ti lọ máa fọlọ́pàá gbé gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan. ṣé wàá ní bí wọ́n ṣe ń ba ìṣẹ̀ṣe jẹ́ lọ́jọ́ tèmi kò ní rí bẹ́ẹ̀. òótọ́ lẹ sọ. ó ní mo ṣe hmm. kọ́kọ́ sọ wípé bó ní bá bá ṣe gbégbá rẹ̀ ni wọ́n ṣe máa bá a gbé ṣé wàá rí tàwọn ọba tẹ́ ẹ tún wá sọ hmm. ṣẹjọ́ àwọn ọba ni ẹjọ́ wọn kọ́ kì í ṣẹjọ́ àwọn ọba hmm. nítorí wípé ní ìgbà ìwáṣẹ̀ láyé àtijọ́ nígbà tójú wà lórókún láyé àwọn baba ńlá wa bàbá mi ẹ máa wí lọ ó sáà ní bọ́n ṣe ń ṣe é báwo ló ń ṣe ń ṣe bàbá wa. tí wọ́n bá fẹ́ jọba nílùú hmm, hmm. wọn kì í déédéé jọba nílùú hmm. wọ́n máa pe babaláwo agbèfà kalẹ̀ wọ́n á dafá sílẹ̀ tán bá dafá ẹni tí ifá bá ti mú ló máa jọba. nítorí ifá ni ohun olódùmarè nítorí ifá ni ohun olódùmarè wọ́n sì gbé ọba àwọn ò gbé wọnú gbàlẹ̀. gbàlẹ̀ ṣé wọ́n ah. nínú ọba tán bá ṣe gbogbo nǹkan tí mo sọ yìí fún kò lè ríṣẹ̀ kò lè ríṣẹ̀ ṣe fín. ah Hmm. kò ní rí nǹkan àbáláyé fín nítorí pé ó mọ̀ pé nǹkan àbáláyé ló jẹ́ kó ń di ọba tó ń di hmm. ẹja wa gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan hmm. ẹ wá wo ayé tá a wà yìí gbogbo àwọn tó ń jọba láyé ìsìn wọn gbé wọn wọnú ìgbàlẹ̀ mọ́. àwọn ọba ṣáínà. ifá kọ́ ló yàn wọn. àwọn ọba ṣáínà. àwọn gọ́ọ̀mẹ̀ntì ló yàn wọn. Hmm. ó yá mo fẹ́ béèrè lọ́wọ́ yín ìyá wa. ọba ìjọba. ta wá ní ṣíṣe ò bá wá gbè bí ò bá ń ṣe légbò. òótọ́ lẹ wí o. gbogbo àwọn ọba tó ń ṣe rádaràda nílẹ̀ yorùbá kì í ṣẹjọ́ wọn. Hmm. àwọn oníṣẹ̀ṣe náà ló fà á. Ah, tó bá jẹ́ wípé àwọn oníṣẹ̀ṣe irú dìde tán dìde ń hmm. wọ́n ti dìde ẹ̀ tipẹ́tipẹ́ ni. àní rọ́bà rádaràda kan tó máa gbé orí adé tá lọ máa fi kí ọlọ́run róòmù tó máa gbórí adé tá lọ máa fi kí ọlọ́run Saudi Arabia. àwọn yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní tí ara bá fẹ́ bàjẹ́. ó máa bàjẹ́ láti bí ora torí ló ti máa bàjẹ́ wá ṣé nǹkan tó ń ṣe ìran yorùbá lásìkò yìí gbogbo problem tí ìran yorùbá wà lásìkò yìí hmm. lọ́dọ̀ àwọn olórí ló ti wọ́ wá. bàbá mi kí lẹ ní sọ fún àwọn afọbajẹ gan because ṣe mọ̀ wípé àwọn afọbajẹ náà wọn gbọ́dọ̀ wá mọ àṣírí wípé àwọn ọba kan wọn ń jọba wọn ò fi eh, wọn ò fi fàjọba ṣùgbọ́n wọ́n dákẹ́ wọn ò sọ̀rọ̀ síta pé kí lẹ rí sọ sọ́rọ̀ àwọn afọbajẹ gan náà. yóò dáa fún ìyá ìyá wa ṣe rí ó ti ń tòbọ̀ díẹ̀díẹ̀ báyìí nǹkan tó ti mú àwọn oníṣẹ̀ṣe hmm. tí wọ́n ti ń dìde hmm. wípé àwọn ò hmm. àwọn fẹ́lẹ̀ àwọn náà ni wọ́n tún tò láwọn tó jẹ́ àgbààgbà nínú àwọn oníṣẹ̀ṣe nítorí pé ìṣẹ̀ṣe ti wọ́ wá látẹ̀yìn o ṣe ti wọ́n ti wọ́ ìṣẹ̀ṣe ó ti wọ́ wá látẹ̀yìn ẹjọ́ náà yá wa ṣe tán bá wá tún tò fúnra wọn wọ́n jókòó wọ́n jókòó mítìn nǹkan tán bá fẹ́ wọn ò jẹ́ káwọn ayé mọ̀ pé nínú ẹ̀sìn ṣẹṣẹ́ o hmm. iyán ti dàtún gún o hmm. ọbẹ̀ ti dàtún ṣe o hmm. ẹ má fi ẹnu búburú máa kà wọn baba ńlá wa mọ́ ẹni tó bá ti ń fi ẹnu búburú kà wọn baba ńlá wa ohun tó bá tọ́sẹ̀ nìyẹn kan ṣe fún un ìgbà yẹn ní gbogbo ẹ ó tó tùbà ní ó tó tùsẹ o nítorí pé tá a bá ní ká wò báyìí gbogbo ẹ ti dàrú ìyá wa ṣe wá rí ìgbésẹ̀ tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n gbé yìí hmm. nípa pé ẹ má bà ìṣẹ̀ṣe jẹ́ mọ́ hmm. ọba tí ò bá ti lè fi ti àwọn irun mọlẹ̀ tí ò bá ti lè fi ti wọn ṣe ó hmm. kò lórí àpèrè. nísìnyí tó bá fẹ́ ṣe dà báyìí tó bá fẹ́ ṣe dà báyìí gbogbo ọba tó bá fẹ́ máa jẹ́lẹ̀ Yorùbá báyìí wọ́n gbọ́dọ̀ máa gbé wọnú ìgbàlẹ̀. ìgbàlẹ̀ ni. ifá ló gbọ́dọ̀ máa fi ọba jẹ́ ifá ló gbọ́dọ̀ máa fi ọba jẹ ọba tí yorùbá ti gbé wọnú ìgbàlẹ̀ kì í ṣọba yorùbá. torí ìtàn yorùbá ni wípé kí ifá máa fi ọba jẹ kò kì í ṣe kí ìjọba máa fi ọba jẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. ìyá wa tá a bá wá ní ká fojú wò hmm. ẹ wo gbogbo àwọn ọba tí ó jẹ́ wípé àwọn ìjọba ló ń fi wọn jẹ hmm. ṣe rí i pé wọn ò ṣẹ̀tọ́ nílùú wọn ò ṣẹ̀tọ́ o ẹ rí i pé wọn ń ṣe jálajàla wọn ń ṣe rédèrèdè nítorí pé kì í ṣe fá ló mú wọn ló fi wọn jọba bónígbà bá ṣe gbégbé ẹ̀ náà ṣe máa bá gbé ni wọ́n ṣe máa bá gbé báwọn náà ti ṣe gbégbá wọn láti ilẹ̀ ni àwọn ò jẹ́ kán mọ̀ wípé àwọn làwọn nílé hmm. èèyàn ò sì ń kéré nídìí nǹkan nídìí nǹkan èèyàn àwọn oníṣẹ̀ṣe kéré nídìí nǹkan wọn nítorí pé àwọn náà nílé hmm. àwọn àjòjì ẹ́ eh? Hmm. wọ́n ti wá gbalé mọ́ wọn lọ́wọ́ ṣẹ́jú àwọn àjòjì tó wá gbalé mọ́ wọn lọ́wọ́ ni. àwọn oníṣẹ̀ṣe ló àwọn náà fà. bí o ṣe páwọn náà lajú wọn lẹ̀ báyìí kí tàlùbọ̀ ṣe kí ni. ó wá kó ojú wọn ṣe mọ̀ pé hmm. ifá arínúròde olùmọ̀ràn ọkàn ni. Hmm. tó bá jẹ́ pé ifá ló fi wọ́n jọba ní ifá ti rí gbogbo ẹ̀ pé ah lágbájá o ṣé ó máa tọ́sọ́ bá o ṣé ó máa ṣeré dáadáa nídìí ọba o ifá ti sọ gbogbo ẹ̀ fún wọn. ìyẹn já sí wípé púpọ̀ nínú àwọn ọba tó wà nílẹ̀ káàárọ̀ òjìrì àwọn ìjọba tó nílò wọn láti fi wọ́n dẹ́ǹgẹ̀ sí orí ilẹ̀ tí oríṣiríṣi àwọn nǹkan ọ̀rọ̀ wà ni wọ́n ṣe fi wọ́n jẹ ọba síbẹ̀. inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí ṣe rí gbogbo àwọn tó jẹ́ adarí nílẹ̀ Yorùbá hmm. ìyẹn àwọn gọ́fìmẹ̀ntì wa nílẹ̀ Yorùbá hmm. àwọn tiwọn náà ni wọ́n fi ń jọba hmm. àwọn tó jẹ́ àwọn ara wọn tó jẹ́ wípé àwọn náà náà máa lè control wọn mhm. àwọn ni wọ́n fi ń jọba tá a bá ní káwọ́ láti bí abí ten years or twenty years sẹ́yìn báyìí hmm. láti bí twenty years ìgbà tá a wà yìí báyìí hmm. ẹ bá rí pé gbogbo àwọn ọba tó ń jẹ nílẹ̀ Yorùbá hmm, wọn ń ṣọba àwọn ọba àwọn politician ni bẹ́ẹ̀ ni wọ́n ń ṣọba ẹ rí pé láti ìgbà tí ìyà ti ń jẹ ìran Yorùbá tí wàhálà ti ń ṣẹlẹ̀ ní ìran Yorùbá ẹ rí pé gbogbo àwọn ọba yẹn sùn síbì kan wọ́n kọrí síbì kan nítorí pé àwọn gọ́fìmẹ̀ntì ló fi wọ́n jọba wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. tọ́lá náà rò wípé wáyé tó ń wà á ronú fáwọn ìran wọn. ẹ̀rọ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta báwọn fúlàní ṣe ń jíran yorùbá gbé tán gba ransom lọ́wọ́ wọn tán gbowó lọ́wọ́ wọn tán pa wọ́n nípakúpa. Hmm. tí ìyà ń jẹ àwọn yorùbá ǹjẹ́ rọ́ọ̀bà kan kó jáde kó sọ̀rọ̀. ọba kankan ò sọ̀rọ̀. ìgbésẹ̀ tí àwọn oníṣẹ̀ṣe tán fẹ́ gbé hmm. inú wa dùn sí. bẹ́ẹ̀ni àní kẹ́lẹ́sìn mọ́ ṣẹ̀sìn. bẹ́ẹ̀ni ìwọ tó bá ń ṣe mùsùlùmí hmm. ṣe mùsùlùmí rẹ ìwọ tó o bá ń ṣe christianity ṣe christianity rẹ hmm. àwọn oníṣẹ̀ṣe tó nílé káwọn náà ṣe tiwọn hmm. kí o ní kí ẹni tó ń ṣe mùsùlùmí hmm. kó má fi ẹnu àbùkù kó má fi ẹnu àbùkù kan ẹni tó ń ṣe ìṣẹ̀ṣe mhm. ẹni tó ń ṣe ìṣẹ̀ṣe kó má fi ẹnu tẹ́ńbẹ́lú ẹni tó ń ṣe ẹ̀sìn christianity bẹ́ẹ̀ni nítorí pé bó ṣe wà láti ìgbà tán ti jọ kóra wọn pọ̀ nìyẹn àsìkò ilẹ̀ fẹ́ wá máa rí wípé ẹ muslim ò dáa kírísítẹ́nì ò dá ìṣẹ̀ṣe ló dá ìṣẹ̀ṣe ò dá kírísítẹ́nì kírísítẹ́nì ò dá mùsùlùmí ò dá kírísítẹ́nì ló dá àmì kírísítẹ́nì ò dá ìṣẹ̀ṣe ló dá no hmm. lásìkò yìí ẹ jẹ́ kí ẹrú kó mọ rẹ̀ lẹ́rú hmm. kí wọ́fà kó mọ rẹ̀ ní wọ́fà káwọn hmm. onílé gan mọ̀ pé àwọn làwọn nílé nítorí pé àwọn tó nílé gan mọ̀ pé àwọn làwọn nílé mọ́. nǹkan tí màá kàn sọ fún gbogbo àwọn oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ni wípé káwọn gan kí wọ́n fohùn wọn sí ẹyọ kan. kan tó rárá wọn pa àwọn kan wà nínú àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ pé wọ́n ń ṣe oníṣẹ̀ṣe. oníjìbìtì ni wọ́n four one nine. àwọn gan kí ó jẹ́ kí wọ́n láwọn ẹgbẹ́. wọ́n kọ̀ sí yọ̀ àwọn tí ò bá jẹ́ oníṣẹ̀ṣe láàrin wọn kí wọ́n yọ wọ́n dànù. kí wọ́n lọ máa fíṣù. kí wọ́n jẹ́ ká mọ àwọn tó jẹ́ àwọn oníṣẹ̀ṣe. kò ń ṣe pé kéèyàn. kí wọ́n jẹ́ ká mọ àwọn tí ò ń ṣe àwọn oníṣẹ̀ṣe. Mm wọ́n fi ba ìṣẹ̀ṣe jẹ́ hmm. àwa mọ àwọn tó ń ba ìṣẹ̀ṣe jẹ́ àtàwọn tó ń ṣe ìṣẹ̀ṣe láti ní. torí oríṣiríṣi àwọn ìyá ọ̀ṣun la kàn rí online amarele alóhùn ìyá ọ̀ṣun amarele alóhùn ìyá ọ̀ṣun at the end of the scene ìyá ọ̀ṣun láti máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ni. bàbá wa òòṣà ńlá kí lẹ ní sọ fún gbogbo àwọn fáǹsì yín torí àwọn fáǹsì tẹ́ bá fi lè post fídíò yín báyìí wọ́n kàn máa sí ẹ̀ lọ ni <laughs> wọ́n sì máa like wọ́n comment wọ́n sì máa ṣe òsànlá ẹkú sẹ́l òsànlá ẹkú sẹ́l ẹ̀yin náà nísìnyí ẹ opportunity láti wá kí wọn padà báyìí torí kò ń ṣe gbogbo comment lẹ máa ń dá lóhùn o eléyìí lòun lè máa ń dájọ́ torí millions of comments ló máa ń worí péèjì yín ẹ bá wa fi opportunity níṣe ẹ bá wa fi kí wọn bàbá wa. ẹsẹ̀ ìyá wa yóò dà fún yín hmm. ẹ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ bá wa láìkì ẹ̀ hmm. wọ́n gbọ́dọ̀ kọ́mẹ́ǹtì ṣe ti understand torí pé àwa ni tiwọn àwọn náà sì ni tiwa àjọ orúkọ ni àjọ lẹ̀pọ̀ ni ṣẹlẹ̀ yìí ìyá wa ẹ̀yin bàbá wa a kó oúnjẹ bíi macaroni aláìn bíi pepper soup à ń hmm. gbádùn yín o bẹ́ẹ̀ nǹkan ṣe ń gbádùn wa hmm. nǹkan kan tẹ́ kàn sí fún wa ni pé ẹ bá wa ṣe ètò. oṣù bá wa pín o ọmọ bá wa pín. bẹ́ẹ̀ ṣe ṣe lè àbò yóò wà lórí gbogbo.